بارك الله فيكم وتقبل الله سعيكم وجزاكم الله خيرا وأسأل الله سبحانه وتعالى أن يديم علينا نعمته الظاهرة والباطنة والخطبة اليوم تركز على موضوع من أهم الموضوعات وهي من الكباهر التي قل من لا يرتكبه أو من لا يرتكبها في هذا الزمان القريب من القيامة ونسأل الله سبحانه وتعالى أن يحفظنا منها وهي الزنا وشرب الخمر والميسر ọpẹ́ ni fún ọlọ́ọba subhanahu wa tààlà. ọlọ́ọba tí adá ọpẹ́ fún òun ni ọba tí ó tún kà pé kí a máa bẹ láyé di júmọ́ àti ti èmi abẹ náà nínú ọlá ńlá rẹ̀ kó má ṣe ìṣàánú ẹnì wa gẹ́gẹ́ bí tí a tún fẹ́ sílẹ̀kùn ẹ̀ lénìí wa òun náà ni àwọn nǹkan tó ní í

دأب رسول الله صلى الله عليه وسلم أن يحذر قومه من المهلكات nínú ṣe tí ànábì muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ànábì tí wọ́n ti wá ṣáájú rẹ̀ òun náà ni wípé ká máa kìlọ̀ fúnra ẹni kúrò níbi gbogbo àwọn nǹkan tó lè pa wá run olórí títì máa ń pa ẹ̀dá run òun náà ni az-zunub wal ma'asi òun ni ẹ̀ṣẹ̀ àti ìyapa ọlọ́wọ́n ọba gbogbo àwọn tí wọ́n ti parun lánàá kó tó dé ní kò sídìí méjì tí wọ́n fi parun jọ̀mọ́ tó ju látara ẹ̀ṣẹ̀ lọ tó ju látara ìyapa ọba ọlọ́run ní wa ida àrọ́dìnà ànóhìlìkà kọ́rù yájàn ọlọ́run ní káwọn ọlọ́ọba tá a bá gbà lérò pé a fẹ́ pa ìlú kan run àmọ́rùn náà mo fi hà á gbé àwọn wọ́n á fafasa olùkọjá àlà fàfàtàkù fíhà wọ́n balẹ̀ jẹ́ fàhákọ̀ àlẹ́yìn alikọ́ọ̀lù látara pé wọ́n balẹ̀ jẹ́ yìí àdéhùn ọlọ́wọ́n bá ṣẹlẹ̀ wọn lórí padà mọ̀rìnàhùn tẹ̀díníràn ọlọ́wọ́n á na lo àǹfààní yẹn láti pa wọ́n rẹ́ láti pa wọ́n rùn kọ́nà ọba kó má jẹ́ ká parẹ́ kó má jẹ́ ká parun kò sí tí ọlọ́ọ̀bá máa fi ń pa ìlú kan rẹ̀ tó ju ẹ̀ṣẹ̀ lọ kò sì sí tí ọlọ́run bá fi ń dá kan sí tó ju wípé kí wọ́n ju kọ́jìnà sẹ́ṣẹ̀ kí wọ́n sì máa tọrọ àforíjì gẹ́gẹ́ bí ta fi bí ọ̀sẹ̀ márùn ta fi bára wa sọ sẹ́yìn ọlọ́run bá sọ fún ànábì sallallahu alaihi wasallam kánà lọ́hùn ọlọ́run ọba ò ní àwọn ní gbogbo ìgbà tí ìwà ànábì bá ń bẹ láàrin wọn wà màkánà Allahu mu'adhibahum wa hum yastaghfirun gbogbo ìgbà tí àwọn èèyàn bá ti fi ń tọrọ àforíjì ọlọ́wọ́n kò ní í ṣe kí ni kò ní wọ́n àwọn nǹkan tó lè wá kúrò níbi tọrọ àforíjì ká máa jìnà sí ẹ̀ṣẹ̀ àwọn nǹkan tó lè wá kúrò níbi ìbínú ó ní ká máa jìnà sí àwọn nǹkan tọ́nà bá bá kọ̀ ká sì máa tẹ̀lé ojú pọ̀nà ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹ rí àwọn ẹ̀ṣẹ̀ ó máa ń jẹ́ sábàbí ìparun ó máa ń jẹ́ sábàbí ìbínú ọlọ́wọ́ ọba kọ́nà ọba kó jọ kó má bínú wa sì máa jẹ́ oríire yege òun náà ni ká máa gbọ́rọ̀ sí ọlọ́wọ́ ọba lẹ́nu kọ́nà ọba kó jọ kó wa. kó fi wá ṣe kò ń bẹ dáadáa anọ́bì sallallahu alayhi wa sallam yuhadhiru qawmahu min irtikafi az-dhunub anọ́bì sallallahu alayhi wa sallam ó máa ń kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ kúrò níbi ẹ̀ṣẹ̀ a máa kìlọ̀ fún wọn kúrò níbi ẹ̀ṣẹ̀ ó sọ́nà ọ̀bọ̀ òfẹ́ nínú ọ̀rọ̀ àlọ́dún sọ́nà lọ́wọ́ àìwọ̀sẹ́là ó ní ala ọ̀nà bí oko bí akibari alikaba iri sadata àlọ́bì ní ṣé kí n sọ fún yín àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta tó tóbi jùlọ kọ́ọ̀lù bala ya Rasulullah wọ́n ní bẹ́ẹ̀ ní ìrí ibi iṣẹ́ ọlọ́wọ́n ọba àlọ́bì ní aṣíkò fi ibadatillah ẹ̀ṣẹ̀ tó tóbi ó ní máa fẹ́ bọ́ sọ́nà wọn ọba wà òkú kò lè wà nílé àti tí èèyàn máa ṣe àwọn òbí méjèèjì wà kọ́ọ̀tù náà àti ká pa ìlú tí ò lẹ́sẹ̀ níbo ni àlọ́bì sọ fún wa sallallahu alaihi wasallam ó ní ìṣẹ́rìbù sábà al-mubiqat ó ní ẹ̀sìn lọ sí àwọn nǹkan méje tí máa ń pa ní orò àwọn nkọ naa, kí làwọn nǹkan náà ó ní aṣíríkù billah àkọ́kọ́ tí máa ń pa ní orò a máa ṣe ẹbọ sọ́nà wọn nínú tí máa ń panirú panirú akulu rìbá òun lè máa jẹ rìbá nínú tí máa ń panirú jọmọ bí àdọ́bí Muhammad sallallahu alaihi wasallam ń sọ fún wa àtàwọn ìyá ọmọ dáhà béèyàn bá wà ní ojú ogun kéèyàn sá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn pátápátá ní ọlọ́run ò nífẹ̀ẹ́ sí wọn. àwọn èèyàn eléyìí tí wá jẹ́ wípé من يجري منهم في هذا الزمن ha mẹ́ta nínú àwọn ẹ̀fẹ́ láàyè bá ní bí ha àìsẹ̀ sí omi dàgbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn ha ṣùgbọ́n ní ọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ẹ̀ṣẹ̀ tó tóbi àwọn ẹ̀ṣẹ̀ mẹ́ta yíyá òun náà ní àdínà ṣìnà ṣíṣe ọlọ́wọ́ ọba ní wọ́n há wọn fún adáàrú bí ibà mi wà níbàá ọlọ́wọ́ ní ìbàjẹ́ ó ti wà lórí ilẹ̀ ó wà lórí odò bí màkàtàbà táyì látara àbàjẹ́ táwọn ọmọ ẹgbẹ́ èèyàn ṣe orí ẹ̀ ti bàjẹ́ orí orí ti bàjẹ́ àdínà ìkólè mọ́tàlì gbogbo àlùlẹ̀ ẹ̀jẹ̀ ń ṣìlọ. wà á gbòòrò òhù min alamati sa'ati al-kubra min alamati sa'a ẹ wà á ti ṣìlọ pọ̀ yìí nínú àwọn àmì àbìkìyàmọ̀ ni àdọ́bí sọ̀rọ̀ bọ́ wà ní wọ́sẹ̀dà ó ní min alamati sa'a ó ní nínú àwọn àlámọ̀ àwọn àmì táàbí máa mọ̀ nípa àbìkìyàmọ̀ tó dé ó ní àyẹ̀kù bínà àyẹ̀kù harù bínà. ṣìlọ àpọ̀ wáyé ṣúrọ́bùnà ọ̀bù àwọn ọ̀dọ́ a máa mú sí àwọn èèyàn wọn a máa mú sí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa fẹ́ ṣìlọ wáyé òfà ìyá ìlú ìmọ̀ òní pọ̀ lórí ayé mọ́ wáyé àrùn jahad àìmọ̀kan pọ̀ wáyé fílù rígàd àwọn òrí afẹ́rẹ́ wáyé fílù ìdá àwọn òbí àwọn àmì àdúgbò àmọ́ ni òun náà ni gbogbo sínà ṣìnà apọ̀ káàkiri ó wá kéré lẹ́yìn ẹni tó ń là kúrò nínú ṣìnà wà sínà àdúrà ṣìnà tá a rí ẹ oríṣiríṣi ni zina lufam èyí tó tóbi òun ni ṣìnà tá a pa bẹ́ẹ̀ ṣe kọ́lá màtẹ́jà nínú ó kéré lábẹ́ tá a wáyé ẹni tí ò fi abẹ́ ṣe ṣìnà wà sínà ní ẹ̀jẹ̀ nínú ṣìnà òun lè lè ta fọwọ́ ní kí èèyàn máa fi ọwọ́ kó máa fi darẹ̀ láàmú torí owó àdùn ara ṣìnà kan náà ni wàdúrà làáyìn nínú ṣìnà ní èyí táwọn ojú ṣe ìlànà àrọ̀ náà ká wo tọ́nà ọba ṣe léèwọ̀ nínú àwọn obìnrin àti tí ọkùnrin àtọkùnrin máa wọn àti tí obìnrin àtọkùnrin wọ́n máa wọn ní wíwò tí lẹ́tọ̀ọ́ gbogbo eléyìí náà ìlànà ìsìná ni kọ́lọ̀ ọba kó da ilẹ̀ kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀ wà nínà alifam zina eléyìí yọ máa ń fẹnu ṣe nínú tó gbajúmọ̀ tó pọ̀ jù ànábì sallallahu alaihi wa sallam tó ila rasulillah sallallahu alaihi wa sallam àmà àkàrí máa yóò lẹ́kìrì náà sàrìgàdà wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ àlọ́wọ́ sallallahu alaihi wa sallam pé kí ni ó ti máa ń jẹ́ kéèyàn wà lùjọ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ànábì ní dákún wa mọ́ ìwà òfin olùkólò olóhùn náà ní payọ náà wà sí wọ́n ọmọdúnwàbí wà tún ilà àṣà ìmọ̀ ìlú fìlì náà sànárọ̀ wọ́n wá bí ànábì pé kí ni tó pọ̀ jù tí máa ń fa kéèyàn wọ náà ó ní àlùfáàmù wà lùfáàmù ànábì ní ẹnu àtàbẹ́ olùmọ̀jẹ sábàtì ojúmọ́nú ní ìsàlẹ̀ àǹfóṣekò ànábì ní ẹṣọ́ nǹkan mẹ́fà láti ọ̀dọ́ ni ábùmọ̀nù àlìjáná tí ẹ bá ti sọ mo fi yín balẹ̀ fẹ́ máa wà àlìjáná ànábì sallallahu alaihi wasallam ó ní òṣókò ìdá àgbàtò tẹ bá ti sọ̀rọ̀ ẹ máa sọ òdodo ẹ máa sọ òdodo wà á wù ìdá wà ẹ̀sùn gbogbo gbàgbé bá ti ṣàdéhùn ẹ máa ẹ sì ẹ máa abẹ́ yín wà kó ẹ gbìyànjú láti rí i pé ẹ ẹ fi ọ aburú kó wá látọwọ́ yín lọ sọ́dọ̀ àwọn ẹlòmíì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwà lọ́nà ohun tó gbajúmọ̀ láyé nìyí gbogbo ayé làwọn èèyàn ti ń ṣe níbi tí wọ́n tún bá jẹ́lé nígbà tó di ẹ̀sìn pẹ́ táwọn èèyàn bá wá kó àrùn látara ṣùgbọ́n wọ́n á ní àrùn gbajúmọ̀ ni àrùn gbajúmọ̀ ní àwọn nǹkan aburú ọmọ ó wá sàkárà ṣìnà ó wá ń pọ̀ rẹpẹtẹ kọ́nà ọba kó bá jẹ ká ṣìnà ọ̀nà oníwàlá dákúrọ̀ ọkùn sínà ọ̀nà onílẹ̀ ṣìnà o ìnáwó fa ọ̀nà ìwà burú ni wàtá ọ̀nà ibú ni kọ́mọ̀ ọba kó là wá bẹ́ẹ̀ ọlọ́run ní àwọn ìbáàlú rahman wà lẹ́sìnà láyá lè rún na máa mọ́ ìlàhàn àkọ́ ọlọ́run láwọn ẹni àwọn ìbáàlú rahman wọ́n ń pè nǹkan ní ìlẹ́yìn ọlọ́run ọba Allah ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق بقنا أمسيو تشي وكنفا ولا يزنون وكتين سكنا ومن يفعل ذلك يلقى أثاما أنا لم تنتبع سكنا أبايا يضاعف له العذاب يوم القيامة ويقولون فيه مهانا أنا لم تنتبع سكنا àti pèlè la máa ṣe ìdí àwọn wàyà olóde sí ìhìmọ̀ hànà máa bẹ nínú náà ní ẹni yẹpẹrẹ kọ́nà ọba kó má ṣe ìgbà wá ń bẹ̀ tí a bá wọlé ayé tá a gbélé ní ìná ti pọ̀ rẹpẹtẹ kọ́nà kó là wá ń bẹ̀ ó wá kéré ẹjọ́ ńlá kúrò níbi ẹ̀ṣẹ̀ yìí kọ́nà ọba kó kó wa ní ìgbà kí ni tó ń jẹ́ ìsìnà kí ni àwọn oríṣiríṣi ìsìnà kí ni àwọn ọ̀nà tí máa ń jẹ́ sábà bí kéèyàn kó sínú ìsìnà kí ni àwọn ọ̀nà tá a lè gbà nínú ìsìnà tó bá ilé ọ̀sẹ̀ tó bọ̀ kọ́nà ọba kó jẹ́ mi wá sí eléyìí ohun tí a bá fi sọ̀rọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó burú jáde tó sì jẹ́ wípé láyé tá a wà lédè ó kéré kan tó là kúrò mẹ́ kọ́lọ̀ọ̀bá ó bá ṣẹ̀dá ìdí àdìyẹ kúrò mẹ́ ṣúrù kò lọ́pàbọ̀ òun náà ní ọtí mímu òun ní ọtí mímu ọmọ wọn ọba ọlá ọ̀nà ó ọdún ilé ìwọ̀ kámú òun ilé ìwọ̀ ká máa fi ọtí mímu

kò sí àlàáfíà nínú kágun sí kò sí àlàáfíà níbi kámúmukúmu kámúgbó igbó àti ọtí àti gbogbo ẹ̀ wọ́n ní fúnjọba nàìjíríà lè báyìí pé kí wọ́n máa lọ kọ́ àwọn oríṣiríṣi ilé ilé àwọn aláìsàn ọpọlọ psychiatric hospital wọ́n sọ ní láàrin ọ̀sẹ̀ yìí wọ́n ní ní kánò kánò tó àwọn òṣèlú wọ́n ní tẹ bá rí èèyàn márùn ìtumọ̀ ẹ̀mí wípé twenty percent àwọn tó ń gbé kánò ni wọ́n mú òun ẹni tí òun gbó ó mú ẹni tí òun yẹ mú tramadol àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tó bá rí kánò ló ti láwọn tí kánò jọ mọ́ kọ́lọ̀ ọba kó ṣe wa gbogbo àwọn yìí bá ọlọ́run gbogbo tó bá lè fa irú ẹ máa sùn wọn fàásìlù ẹ̀ṣẹ̀ dáadáa nínú ọmọ àyọ̀ṣẹ́ gbólúmọ́sílì ọlọ́run bá ní fi àwọn ṣe dáadáa. alẹ́bí rẹ̀ ìlà ń bá àwọn pé kí wọ́n bá náwó wọn sí lọ́nà àpà wọn lànà ìyàpò kúrò wọn ń jáwé wà sáànà bẹ́ẹ̀ náà dáàdì kàpọ̀ wà àná wọ́n bá ń ṣe déédéé àwọn aburú oríṣiríṣi ló wà níbi ṣúrùgbọ́n kọ́ọ̀mù kọ́tùlù náà àlìkíyàn ẹ̀ńtó ẹ̀ńtó kọ́mí ṣúṣáì òun ẹ̀ńtó ń ṣe kí ni tó mú sí tẹ́bá wá wò ó káàkiri ilé rẹ̀ àwọn ọ̀dọ́ wa gbà pọ̀ wọ́n lè tajà táwọn aṣáàmú àfi kí wọ́n tọ́ sí ẹni tó ń ṣe télọ̀ ó tún tọ́ sí mọ́ ẹni tó ń náà lè zuhúrì látara bó ṣe pọ̀ sí ọdọ̀ ọba ti délé wọ̀ kó ló mú sírin haram gbogbo tó bá ti máa ń rìn yọ̀lé sí èèwọ̀ ni kọ̀dínlùú wákẹ́bí wákẹ́bí rò bóyó kéré ni àbópọ̀ gbogbo tó bá ti lè gbà láàpá ìlọ́wọ́ ẹni èèwọ̀ lọ́nà ọba jẹ́ wàhárọ́bọ̀wò bímọ́rọ̀ọ̀tì ìpele oríṣiríṣi lọ́nà ọba gbà kọ́ ni wa kọ́nà kó dá èmi wa tó bá di lẹ́yìn ọ̀sẹ̀ tó ń bọ̀ kó túbà wa máa dá lórí ọtí kí ló dé táwọn ọmọ fi mú kí ọmọ ẹlòmí ilé ayé ti sùn wà mọ̀dá àrọ̀dọ̀ àdíkiri fáyìnà lẹ́hùn náà ní kẹta dọ́kítà bẹ́ẹ̀ ọba ti pàtó náà sí ìgbésí ayé depression ìdààmú náà lámà gbé tó bá wá wá mọ̀kàn bá lẹ̀ fa fírù ilà lọ padà sọ́dọ̀ náà lẹ́yìn láti fírù ilà ṣù láyà ń fa O lábẹ́ padà tí kò ní ṣe wá láǹfààní yóò sí ìkàwé sí ìlàjà bó bá mú sí ajẹ́kò gbàgbé pírọ́blẹ̀mù ẹni pírọ́blẹ̀mù ẹni wà bẹ̀ kò lọ́dún kankan. mọ́tò lè hìbò làágbọ̀ wà lọ́kọ́ọ̀lù tálẹ̀ tí máa ń mú ṣòro lọ tálọ́ máa ń mú bàlújẹ́ lọ hùwà gbọ́ ní fífà wa àdánwò ńlá ni wà náà tó tẹ̀bí yìí nàlá oríṣiríṣi orúkọ làwọn èèyàn wa máa pè ọtí kọ́ tí ó ti fáyẹ̀ fọ́kàn àwọn èèyàn mo wà ń fi kan ní àwọn ọmọ ọ̀dọ́ yìí pẹ̀tẹ̀ kan ti oríire nígbà tí ọmọ kan wá ń sọ ọmọ yóò sì lè wọ twenty years ó wá ọtí kan ó wá kan ọmọ yìí wá ń sọ fún pé yìí ló fẹ́ mú yẹn ọtí yìí ò dáa ìyẹn ó ní ó ní èwo ló dá lọ ni àdókè tó tọ̀tọ̀ sọ wa ẹ̀rọ sẹ́dà ó ní tó bá di àtúntò àti àmọ́ oríṣiríṣi orúkọ làwọn máa fi ọdún à ń bọ̀ lórí ẹ̀ tó bá ti wá pè lórí oríṣiríṣi orúkọ wọn á tún ti fáyẹ̀ wàzáyé èṣù aburú ti báyẹ̀ fún wọn wá wá gẹ́gẹ́ bí òjò dáa kọ́nà ọba kó jọ kó la ẹnì kọ̀ọ̀kan wá gbẹ̀. ọtí mímu ọlọ́run ọba àlejò ọládélé ti tó mi náà ámàlì ṣe ìtọ́ ní pàṣẹlì hó ọlọ́run ẹgbin ni ẹgbin ni nínú iṣẹ́ owó èṣù ni ẹjìnà ni ẹjìnà ni àdọ́bí láwọn mẹ́ta kan ò ní wà lùdọ́ náà nínú wọn mọ́ọ̀dù mi nínú kọ́nà ẹ̀yìn tí máa mú kò ní wà lùdọ́ náà bó bá tiẹ̀ máa padà wá kọ́kọ́ wọn náà ẹni tó bá wọlé sílé ayé kò ní bá wọn mú sàlùjì àmọ́ mọ́sàlù ìjánẹ́tì lẹ́tì wọn ìdá ìmọ̀tẹ́kùn àlùjọ náà tó náà bá padé pè kalẹ̀ tó ń sọ fún wa nípa ẹgbẹ́ sí ha àdìhárò mi máa ń lọ ìrì ààfin omi tó mọ́kàn gá ó wà ní àlùjọ náà wà àdìhárò mi lábàdì láti yàtà ọjà ọ̀tọ̀ àmọ̀ ó wà ní àlùjọ náà yìí omi tó jẹ́ wípé lábàdì míìkì ni tí ò ní kan láíláí wà á ní àrùn mi lọ́kọ́mọ̀ ní láti láti lè ṣe àrídì ó ń bẹ nínú àlùjọ náà omi tó jẹ́ pómi ọtí ni ọtí tí máa ń dùn mọ́ni lẹ́nu tí ò ní korò tí ò ní pani wà á ní àrùn mi náà ẹ̀ka lè mú sọ́fà ó fi bẹ́nu àlùjọ náà omi tó jẹ́ pómi oyin ni ولو فيها بكل الثمرات ومصيرة لربه ọlọ́run lá máa bẹ fún wa insha Allah nínú àlùjọ́nà gbogbo tó ń jẹ́ ètò dáadáa àti àforíjì lọ́dọ̀ náà wọn bá kámẹ́lù hu wa kọ́ nínú fìlà ẹni tó bá rí ìgbàdùn jẹ bẹ́gbẹ́gbẹ́ tó máa wà nínú lọ́nà péré ni wàtòkú má àmìnà omi gbóná ni wọ́n máa dà sí wọn ní ọkọ̀ omi gbóná ni wọ́n máa dà sí wọn lọ́kùn fàkọ́sọ̀ àmà àhùn á sì máa já iṣẹ́ sí wọn ìfún wọn máa já ẹni tí mo ti kò ní mú láwùjọ náà onígbóná ni wọ́n máa àwọn omi omi ẹgbẹ́ ni wọ́n máa mú lórí bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọmọ kúmù yìí gẹ́gẹ́ bí mùsùlùmí ká jù lọ sí kò sóore bẹ̀ fún wa kò sáǹfààní tó fẹ́ ṣe ọmọ òfẹ́ ká gbìyànjú láti pa jù tó jẹ́ pé kọ́là màdájá nínú ó kéré ẹni tó là mẹ́ alimọ́ìsì òun náà ní tẹ́tẹ́ tẹ́tẹ́ títa bàbá ìjẹ̀bù náírà bẹ́ẹ̀ ajásáré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ bá wá wo ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ń ṣe eré lẹ́nìí àwọn tí wọ́n ń ṣe kò tó ire bẹ̀jọ̀ mọ́ kí là wá sí kí sì ló fà á kọ́lọ́ tí wá ti kò jẹ́ dáadáa kó tún bẹ́ẹ̀ mẹ́ẹ̀kẹta tá tẹ̀lé lẹ́yìn fún wa lẹ́kùnrẹ́rẹ́ ń pa àwọn nǹkan kí ló ń fa táwọn fi ń ta tẹ́tẹ́ láti gbàdà kúrò kí làwọn aburú tó wà ń ويسألونك عن الخمر والميسر ọlọ́run ní ànábì sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ àyìnlẹ̀ kọ́mùrì nípa ọtí mímu wàlúwàlùsì àti kíni tẹ́tẹ́ síta kò sí ìmọ̀ ìsìmọ̀ tẹ̀lé èsì ọlọ́run sọ fún wọn pé kọ́ gbọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni ìsìmọ̀ tẹ̀lé ẹ̀ṣẹ̀ ńlá ni ká mú ẹ̀ṣẹ̀ ńlá àǹfààní bẹ̀ wà ń bẹ fáwọn ọmọ nìyẹn àǹfààní yẹn làwọn máa wá wò á ti gbàgbé aburú tó wà bẹ́ẹ̀ tí wọ́n bá sọ pa burú wà bẹ́ẹ̀ nǹkan dáadáa wà bẹ́ẹ̀ kí la máa á ara wọn nígbà tí aburú bá jẹ́ ninety five percent tí dáadáa jẹ́ five percent tí wá láǹfààní dáadáa yẹn kò sáǹfààní nínú àǹfààní táwọn làákà yìí ti lọ ẹni tí ò yóò sọ̀rọ̀ sí á sọ̀rọ̀ sí ẹni tí ò yẹ kó bú á bú ò sí làákà yìí. nínú táwọn èèyàn máa wá látara ọtí òun náà ni instant gratification kí sísẹ́mù yẹn kọ́ sí ìdílé ẹ̀kọ́ náà ẹlòmíì fẹ́ sí agbára wọn á ní ó yà lọ gbàgbára lọ jẹja àbí wọn á kó lọ mú ẹ eh, tramadol codeine nípò bá mú agbára ya dé lójú ṣùgbọ́n kí ni repercussion rẹ̀ kí ni repercussion rẹ̀ aburú náà ni torí nígbà tó mú ya agbára ya wá nígbà tó bá máa padà á gba gbogbo dáadáa rẹ̀ kúrò ní àwọn èèyàn máa wo pé jẹ́jẹ́ tó ń bá ta ta tó ń ta tó ń ta bó bá lọ́jọ́ kò wá jẹ ṣùgbọ́n ẹ tẹ́tẹ́ ló ta tó fi orí ni máa ń kẹ́yìn ẹ̀ ọ̀nà oníwà máa náà fẹ́ rẹ̀ náà wà ìfowópamọ́ mi nà fọ ìhìmà ṣùgbọ́n aburú tó wà ní tẹ́tẹ́ aburú tó wà ní ọdún ó burú ju dáadáa tó wà bẹ́ẹ̀ lọ tọ́lọ́ bá tó lè fún wa ní ọmọ ìtura tó wá wákàtí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lè oṣù tí ń náwó wọn ibi tí ń ná ibi tó ná àlàáfíà wọn sí ní ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹlòmí àti ṣe agbára látàárọ̀ dalẹ́ níbo bá dalẹ́ tó yẹ kó rọra kówó lọlé kó fọ ọmọ ẹ̀ kó ra nǹkan lọlé fún wọn ọjọ́ gbádùn kó sunu àlàáfíà àsìkò tó yóò lọ fún ṣẹlẹ̀ á fi jókòó lé tẹ́tẹ́ á lọ oṣù iná á ti ìyàwó níyàwó jọ́pọ̀ á ta tẹ́tẹ́ àbí kọ́ ni ẹni tó ń ṣiṣẹ́ agbára wọn wá ní plan fojú ọwájú wọn báwo ló ti fẹ́ yí padà bẹ́ẹ̀ ló ti bá ní ṣiṣẹ́ kan sí iṣẹ́ tí wọ́n náà mọ̀ pé bóyá kò fún ẹ lé gẹ́gẹ́ bí o tọ́nà ti ṣe fún ẹ. tó yẹ kó o tètè ṣe kó kú omi ẹ̀ ṣùgbọ́n ò lè kúrò ń bẹ̀ torí wípé kí ni ibi tó kówó ní. ẹlòmí àdírẹ́sì látàárọ̀ dání bó bá lè dání báyìí á lè dání pẹ́pẹ́ ní kò bá ta pẹ́pẹ́ tí ò jẹ ìbànújẹ́ á bá a ní kó lọ mú kó o fi pàrọ̀ lórẹ́. àwọn agbá ikú wa máa lé abagbalé ìṣekúṣe lọ alẹ́sẹ̀ sí lọ. orúkú ìyàwó èèyàn wá rí ẹlòmíì ní ojoojúmọ́ bó ṣe ń lò ayé ọ̀nà mẹ́ta yẹn ẹlòmíì ẹ̀ máa rún lọ́sẹ̀ wá fẹ́ ní àlàáfíà jọ náà ẹ wá rí ọmọdé ádàbí àgbàlagbà ò sì torí wàmọ́ bọ́lá náà ọlọ́run láàgbàbọ̀ sí wọn wà láàkì ìgbàlù àwọn ìsáhùn yẹ̀wò ìmú ẹ̀yìn lẹ́yìn ṣàbùkù fúnra yín kọ́nà ọba àdékè ọlá kó ṣàánú fún wa kó fi wá ní orí ẹ̀ dáadáa kó tún ẹnì kọ̀ọ̀kan wá sí kó bá wa tún àwùjọ wá sí àwọn ọ̀jọba wa kó bá wa tún wọn ṣe. akólukọ́ ni hada akita sọ̀rọ̀ lálu wa ń kó wa ṣàfihàn òhun ìnáwó ìlú wa lọ́kàtúrò wa. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. Praise be to Allah, the Lord of the world, may peace and blessings of Allah be upon His Prophet. The topic of our sermon today is another journey. Here we are talking about the three among the common things today. And when we are talking about these things, we are talking about the major things. As we have known that things can be divided into two. There are minor that can be forgiven whenever we do some righteous things, like when we fast on Monday or Thursday, when we fast on the day of Arafah, these things are forgiven. But for the major things, we need tawbah, we need to repent and seek the forgiveness of Allah before we, we can be forgiven. And when we say major things, they are things that are precisely mentioned in the Quran. And mostly after them, maybe Allah mentioned a particular punishment to be meted upon anyone that indulges in that sin. And when we are talking about the major sin, they are saying that Allah has promised that whoever involved in it will be punished with hell. And they are saying that Allah will mention the ghadab, the, the anger of Allah to be upon anyone that indulges in it. Or things that Allah subhanahu wa ta'ala has mentioned in Surah is, uh, is, is liable to be upon that person. These are some of the signs through which we know the major sins. And the Prophet sallallahu alaihi wasallam used to, to warn his followers against the major sins. He mentioned in a statement that should I inform you of, of the three greatest sins? They said, yes, O you messenger of Allah. He said, to associate partner with Allah or to be disobedient to the parents, to the parents, or to kill As innocent soul. He mentioned in another hadith that go away from seven destroyers and he mentioned this uh, seventeen application of partner with Allah to run away from battle to kill innocent soul and to commit dinner or adultery then to to eat riba or to eat the wealth of orphans and many other things. So here we have said there are three among the major things that are very rampant in our environment today. It is only few people who are saved from these three things altogether. Some people are saved from two, but they are not saved from the rest, from the remaining one. You will see that many people today, they don't drink wine, they don't commit dinner, but they are not free from playing gambling. Some of them are free from gambling, but they are not saved from dinner. That's why in the Yoruba land, there is among the popular preachers that says in our own state in Nigeria, when we are talking about our own state, when Allah subhanahu wa ta'ala is judging people that drink wine on the day of judgment, we will not come out. But when it is done for the people that indulge in zina, ah, we know that this is our own son. This is a scholar indeed. A scholar, a preacher for a certain set of people. You can see. People have seen these things as something that are minor وتحسبونه هينا they are seen as something that is simple وهو عند الله عظيم but in the sight of Allah it is something that is very great among the things is zina as zina fornication or adultery when you look at the gravity of this thing, you will see that Allah subhanahu wa ta'ala mentioned that azaniyatu wazani for the female that indulge in fornication and the male that indulge in fornication, فَجِلِدُ كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِئَةَ جَزْيَةٍ Give them hundred lashes, hundred lashes of pain. Even in the process, if that person should die, you should make sure that you complete the duty. It was mentioned among the early generations that one of them was the Khalifa of the Muslims one of his children indulged in fornication and it was commanded that they should beat him. When they got to 50, the boy died and the father told them to continue the beating until it was 100. And the father saw the boy, the child, in his dream that the child was thanking him that I thank you for telling them to make it 100. That was how Allah forgave me. If not for that, Because anything that is mentioned with a particular punishment, once it is done in this world, Allah will not ask us regarding that thing on the day of judgment. That is why you will see many of the companions of the few of them, when they committed fornication, they would go to the Prophet Sallallahu Alaihi Wasallam and say, for healing, purify me from this sin. By making sure that you fulfill the punishment of Allah, you carry out the punishment of Allah upon me. And when the Prophet ﷺ did it to some of them, he said to them, when they were making mockery of him, that the tawbah, the repentance of his person, is greater than the iman of every one of you. You can see. That is the benefit of tawbah to the suha, sincere repentance. So we can see the gravity of sinner. If Allah has said that anyone that indulges in and would if not marry, should be given 100 lashes of cane, then The person who has got married should be killed, should be stoned to death. That tells that when we see it as something minor, it is something very great in the sight of Allah. We are living in an environment where there is no rule of Allah, where there is no Sharia, there is no Islamic government that can carry out this injunction. But we should fear Allah if we commit zina and that is our punishment that we should be killed if we are married or be given hundred lashes if we are not married that effort that if we die without repenting there is great punishment awaiting us on the day of judgment that is why Allah said waman yaf'al dhalika yalqa asama Allah said whoever commits zina and did not repent before his death yalqa asama you surely meet the result of your sin yudha'af lahu al'adab yawm al-qiyamah Allah will multiply his punishment on the day of judgment wa yakhludu is going to dwell in hell he will live in hell with disgrace may Allah save us another thing sin that is very common today that very few people are saved from it is shurubul khamr drinking wine alcohol We can see in every move and graining of our environment, every corner, you will see people drinking. And they have manufactured it in different shapes that is very easy for people. And most of the accidents that we witness in our environment today as a result of intoxicants. When people are drunk, they drive recklessly. That's why we have very much accidents in our environment. So we can see the evil of it. Sure, The Prophet Sallallahu Alaihi Wasallam said, whoever drinks in this world will be derived from drinking the wine of paradise. That Allah mentioned that the similitude of what the believers have been promised. Allah promised them a Jannah, a garden, in which there are rivers. Among the rivers, the one full of pure water, the one full of pure oil, the one full of very good meat, and the one full of pure drink. And that drink, that and lazzatan lisharibin, that is very suitable to the drinker. And Allah said, Yaman huwa khalidun finnar. Do you want to compare the people of paradise with those that dwell in hell? Wasukuma and hamina, that will made to drink from very hot water. Faqatta'a am'ahahum. And that water would cause off their intestines. So drinking, khamr, is easy." we should try as much as possible to go away from it. alábẹ̀rẹ̀ oríṣi sómi náà àmàlẹ́ ṣe tọ́ it is handiwork of the devil fight any who move away from it. the third one is gambling gambling is very common every street now you have baba jebu center you have uh, eh, ajansari center all these things they will not benefit us in any way. Allah said to the prophet they will ask you concerning alcohol and gambling tell them it is a very great thing although there are little benefits in it but the evil in it overweight it the goodness the evil in it overweight the goodness in it so that is khamru so we pray to Allah subhanahu wa ta'ala to give us the opportunity the ability to move away from these things and others so we try as much as possible you will see when Muslims are having party today It is very rare for you not to see people drinking when Muslims are having parties. Some of us invite it for others, claiming that we are not drinking. Adalu ala khayri kafa'ili. When you guide people to do something, you be rewarded for it, good or evil. So as Muslims, we should try as much as possible to protect ourselves. Who am Kusaku wa Hikumunara? Guide yourself and your children against evil of earth. وقودها الناس والحجارة The petrol for this fire shall be made and sold. عليها ملائكة غلاب شداد Those that guide that hell are angels, very strong, very tall, they are very big. لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. They never disobey Allah. If Allah should command that if you take someone to hell, that person will never be saved. ونادوا يا مان They will tell, they will say to the other messenger, Annama, the one in charge of hell, يا مالك ليمد علينا ربك Tell your Lord to take us our life, to take away our life. Due to the severe punishment in hell. يا مالك ليمد علينا ربك Tell your Lord to take away our soul. We don't want life anymore. You can see people that wish to live. يود أحدهم لو يعمر الفتنة in this world they will they will wish to live one thousand years but in hell they will wish to die liyakuda alayna rabbuk tell your Lord to take away our souls so that we can be free from this punishment Call qala innakum mabtun then the angel will tell them you are going to live here forever لَقَدْ جِئْنَاكُمْ بِالْحَقِّ We came to you with the truth. We came to you with the word of Allah. وَلَكِنَّ من لِلْحَقِّ كَارِهُونَ But you hate it. Many a time when you preach the word of Allah to people, they hate it. They don't want to hear it. They try to devour it. They block your way. They don't want to hear it. We pray to Allah subhanahu wa ta'ala. علينا البلاغ. علينا البلاغ. It is upon us to tell people what is good and what is evil. Allah subhanahu wa ta'ala يحكم بيننا يوم القيامة and I think it wrong among us on the day of judgment. We pray to Allah subhanahu wa ta'ala to purify our souls, to purify our environment, to purify our country, and to guide our leaders aright so that they can stand up towards their duties. It is among the duties of the leader to make sure that the environment is enabled for people to worship Allah. The environment is enabling, is very good to enable people to move closer to Allah. It should be an environment that makes it difficult for people to commit evil. When you go to the Arab world, there are many people that indulge in fornication. Many people indulge in drinking alcohol. Many people play gambling, but it should never be seen in public places. You will not see them in public places. For that reason, other people are not entitled to involve in it. But here, every nook and uh, corner of our environment, you have hotels, you have hotels everywhere, Baba Jebu, outlet from one place to another. So we pray to Allah subhanahu wa ta'ala to guide us and all the Muslims all over the world. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك المشركين ودمر أعداء الدين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا فاعف عنا فاغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين قوموا لصلاتكم يرحمكم الله الله أكبر أشهد أن لا إله إلا الله